صلى الله وسلم وسجد كريما wajen da ran ita ce wajen jira sahih bukhari ne ce an ka hadisa na bisarawa da sallallahu alaihi wasallam ni no tira kitabu lubu báàbù tí ń sọ fún wa pé ǹjẹ́ oníjẹ́nẹ́bà tó níjẹ́nẹ́bà lára ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ tọ́wọ́ rẹ̀ lè wọ inú igbá tó fẹ́ fi wẹ̀ àbí tó fẹ́ fi sàlùwàlá ṣáájú kó tó fọ ọwọ́ yẹn. tó sì màmá dájú wípé kìí ṣe wípé bóyá ẹ̀gbìn kan wà lọ́wọ́ òun àfi jẹ́nẹ́bà kan wà lọ́wọ́ òun. wá níbi eléyìí wọ́n ti ṣe báàbù ní lóòótọ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n mú ọ̀rọ̀ yẹn wá wípé ní inú àwọn àṣàr tí wọ́n sàfihàn rẹ̀ sọ́dọ̀ àfáwà Abdullahi bin Umar wọ́n ní wa adìkọ̀lá ojúlé Umar wàlbàrọ̀ bin Azib yẹ́dàwó fìtọ̀ òr wọ́n ní àfáwà Abdullahi bin Umar àti àfáwà Barra bin Azib àwọn méjì tá ń sọ̀rọ̀ nípa àwọn yìí sọ̀hábà nàbì ni wọ́n tán jọmọ kí wà nàbì. wọ́n ní wọ́n kì í ọwọ́ wọn bọ́ inú igbá àlùwàlá àbí inú igbá tá a lè fi wẹ̀ wàhálà mi yẹ sílẹ̀ ha kódà níjọ́ náà wọn àti ìfọ́nù tí wọ́n fi fi ọwọ́ bọ̀ bẹ̀. tòmọ̀tàwátà ńlẹ́yìn náà wọ́n ẹ̀sọ̀ wá sí àlùwàlá wọ́n ní wàlàm yàrá ibn umar wa ibn abbas ba'san bima yẹtẹ́rì omi gúúsùlẹ̀ jẹ́nàbà. mọ́sálà mi dùn nìyẹn wọ́n náà fáwọn abdullahi bin umar àtàfà abdullahi bin abbas àwọn méjèèjì yìí àwọn ò rí n tó burú níbi kó ṣe wípé omi tí ẹni tí fi ń wẹ̀ tó wá kán lára ẹni sínú igbá tàbí fi wẹ̀ ẹni ọ̀hún gbà mí bá ń wẹ̀ lọ́wọ́ tó bá yẹ kó gbá tó síjú lẹ̀ ni tẹ́yà bá dami sórí àdéhùn dami síbi kan kọ́ fẹ́ bu omi míì àwọn omi kan lè kán lára rẹ sínú omi yẹn ọ̀nà tí àwa lè kà sí pé eléyìí náà ti ba mímọ omi yẹn jẹ́ tá a lè lò mọ́ wọn láfa Abdullahi bin Umar afa Abdullahi bin Abbas àwọn rí i pé eléyìí kò sí tó burú lẹ̀ ó túmọ̀ sí pé mọ́sálà méjì ni wọ́n dà papọ̀ mọ́sálà lákọ̀ọ́kọ́ wọ́n ní wípé kọ́ọ̀yàn wọ inú igbá lo àlùwàlá àbí inú igbá tá a fẹ́ fi wẹ̀ kí èsè ikú ọ̀nà máa yí pé àwọn ẹ̀gbin kan wà lọ́wọ́ rẹ bíi ìtọ̀ bíi wádìyù àbí màdìyù ó wà lọ́wọ́ rẹ tó bá ilé wọnú igbá àlùwàlá àwọn eléyìí ti ba ilé máa omi yẹn jẹ́ àmọ́ lẹ́kùn gbà tí òfin sí àwọn yẹn bóyá èyí tó kàn jẹ́ mànàwíyùn wípé àkọ́kọ́ fọwọ́ ṣáájú kó tó kí ká tó fi bọnu gba ìlú àlùwà láàbí ìwẹ̀ ni fún ẹ pé mànàwíyùn yẹn nìkan bá ní àwọn àbá ní ọ̀sàbùrú ń bẹ̀ ṣùgbọ́n kákan lọ́mọ yìí pé ká ṣe yẹn fàwọ́ wà ìyẹn gan ni súnà orúkọ ànábì sallallahu alaihi wasallam ànábì náà kọ́kọ́ fọ ọwọ́ ẹ̀ pẹ̀lú àwọn àdìsí àti kọ́kọ́ àtúkè tí ànábì ọkọ̀kọ́ fọ ọwọ́ rẹ̀ ni kó tó di wípé yóò wá fi ọwọ́ bọnú igbá tí ó lò láti lè fi ṣe àlùwàlá tó bá padà àlùwàlá tó kù ẹsẹ̀ nìkan yóò wá wẹ̀ jẹ́nẹ́bà ń gbaná tó bá wẹ̀ tán yóò wá padà parí ẹsẹ̀ ilé ìjẹ́ ìpìlẹ̀ ṣùgbọ́n tó bá lọ jẹ́ sí wípé ìdí kan sí kejì ni pé èèyàn fọwọ́ bọ̀ ọ́ téèyàn bá fọwọ́ bọ̀ èyí tó wà jáìsì náà ni wípé kéèyàn ti màmá dájú làbújá mìíràn tàyà kan èèyàn gbọ́dọ̀ màmá dájú wípé kò sí nǹkan tó jẹ́ ẹ̀gbin àbí nǹkan tó jẹ́ nǹkan tó lè jẹ́ ìpalára lára ẹni tó lè bọ́ sínú nìyẹn. tí ìwà tí màmá dájú eléyìí wọn ní lábá sàbí kò sábúrú lẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni èyí omi tó wá ń kán lára sínú igbáàlò tó bá kán sí wọn ní fàlábá sàbí yìí eléyìí náà kò sábúrú lẹ̀ ṣùgbọ́n tí wọn bá lè sọ̀rọ̀ à ń bẹ̀ ọwọ́ àwòlà. mo rò ó kíláà bákan náà níbi mọ́síálà kan wà tó jáde níbí yìí. gẹ́gẹ́ bí àwọn nǹkan tó máa ní bíi swimming pool nínú ilé. ǹjẹ́ èèyàn lè wọ jẹ́nẹ́bà nínú swimming náà mọ́síálà kan nìyẹn. tàbí pé swimming pool omi tí wọ́n tọ̀jọ́ fojú kan nílẹ̀ ni abẹ́ ẹ̀kọ́. torí pé èèyàn lè wẹ gẹ́nẹ́bà nínú odò tí ń sàn. ẹgbẹ́ àwọn afárá tí wọ́n máa ń darí okó bọ̀ yẹn àwọn odò tó tóbi díẹ̀ tí wọ́n ti ń sàn tí wọ́n máa ń gbà kọjá ẹ̀rọ tí wọ́n máa ń bọ̀ wọ́n sàlùwàlá ń wọ́n wẹ̀ ń bẹ̀ eléyìí ó sì máa kọ̀sáburú ń bẹ̀ torí pé kẹ́ni torí pé omi yẹn ń sàn ẹ̀rí pé táwọn ẹ̀rí sọ fún wa ni wípé alimau rọ́ọ̀kì ayé àdáìm eléyìí tí ó sàn tó dúró lójú kan wọn là nẹ́bí sọ fún wa ipá àgbọ̀dọ̀ ṣe kẹ́ni o a gbọ́dọ̀ máa tọ̀ sínú ẹ̀ a sì gbọ́dọ̀ máa pé a sì ìmọ̀ra ń bẹ̀ torí pé omi yẹn ó kó ẹ̀gbin sínú. ibẹ̀ ibẹ̀ yẹn làwọn àbá mi ti lọ síbi ìgbà jẹ́ pé omi sinpúùlù náà a lè wẹ jẹ́nẹ́bà ń until tó bá lọ jẹ́ sí pé àsìkò yẹn o ó jásìkò tí wọ́n ti ilẹ̀ tẹ̀lé tó máa ń ti ilẹ̀ àwọn fọ̀ náà tó bá jọlọ jásìkò tí wọ́n ti ilẹ̀ ti ń sàn lọ èyí tí ń jáde yẹn ó jẹ́ òun jẹ́ mímá láti lè máa gbé lọ. àmọ́ kó ṣe pé ó wà ń bẹ̀ wọ́n ti tì í sílẹ̀ kí ìwà lọ́wọ́ jẹ́ náà bá sílẹ̀ láyà yìí torí pé kí ni àsìkò yẹn omi yẹn sì lè gbé ẹ̀gbẹ́ sínú gbà yẹn. bó tilẹ̀ dé pọ̀ ọ̀rọ̀ mi tó wáyé pé kí ni omi yẹn náà torí pé quantity omi dáa ló sọ wá pé omi mi lè o lè bẹ́ẹ̀ gbé sínú pẹ̀lú pípọ̀ rẹ̀. tùwàrà kò lè hàl ìtàgé mi jáde níbẹ̀ ni wípé èyí tó wà áwòlá tí ò fún wa ní wàhálà ni wípé omi tí ò bá ti sàn àti ìwọ̀n jẹ́nẹ́bà sínú rẹ̀ àti ń sàlùwàlá nínú rẹ̀ ká máa sàlùwàlá sínú rẹ̀ torí pé yóò máa jẹ́ kẹ́ni o yóò máa jẹ́ ẹ̀gbin torípò omi yẹn ò sẹ́kẹ́ ni omi yẹn ò fà ìyẹn jẹ́ mẹ́sálà àti méjì sí mẹ́ta tó jáde nínú àdìsí kan yìí bákan náà àdìsí ní tó tún kún àdìsí jẹ para ẹ̀ náà ni àwọn àdìsí bíi mẹ́ta ló so má àdìsí yìí lóko wá yìí náà sì ni wọ́n wà òun ni sanad àdìsí lọ pé àdàtà náà abdullahi bonu mọ́sílámẹ́ kúrókèta kàtà náà átàrò ni. حدثنا أفلو عن قاسم عن عائشة قالت كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم eléyìí sáná dẹ̀ lọ́dọ̀ yàrá àìsà yàrá àìsà ni èmi o àgẹ̀tẹ́sílù àná èmi á máa wẹ̀ wà nàbí yìí sallallahu alaihi wa sallam àtànàbì nínú ìná ìwáhì nínú gbá kan ṣoṣo làá méjì ọmọ fi wẹ̀ fún àìdí náà fi ọwọ́ wa ọmọ wa ọmọ pàdé ń bá bu omi bá sì bu omi náà náà ǹjẹ́ wọ́n mú jáde ní ìyìn wípé a rí wípé níbẹ̀ yẹn omi ara ẹnì kọ̀ọ̀kan wá lè máa ro sí ibi omi tí wọ́n mú jáde nìyẹn nígbà tẹ́nì kan bá ń bomi tó fi jù wà láti láti yóò máa ro sí omi tí à ń bu omi nínú ẹ̀ ìjọba mú jáde nìyẹn ó fi pé èyí tí àwọn àfáwọn Abdullahi bin Abdullahi bin Umar tí wọ́n lọ bẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ náà òun nìyẹn bákan náà àdìsí ní náà lábẹ́ rẹ̀ حدثنا مسدد قال حدثنا حماد عن عائشة عن أبي عن عائشة قالت وانا روى يا عائشة عن الليل كان رسول الله صلى الله عليه وسلم ولا النبي إذا اغتسل من الجنابة كان نجي في الجنابة غسل يده النبي وقف أوه إليه جنها يقول بلوك عسلات يقول àwòlá èyí tó dáa jù wọn ni kéèyàn kọ́kọ́ fọ ọwọ́ ṣáájú kéèyàn tó fi ọwọ́ bọ inú gbá téèyàn ó lò ṣùgbọ́n amọ́sálà jáde pé tó bá wà lọ ṣẹlẹ̀ yìí pé èèyàn bá wà lọ kọ́ ọ bọ̀ láì tí ìfọ̀ǹkọ́ ó gbọ́dọ̀ jẹ́ pé èèyàn má mà dájú yìí pé kò sí kéré o pé èèyàn má dájú yìí pé kò sí jẹ́nẹ́bà níbi ọwọ́ yẹn eléyìí jẹ́ mọ́sálà tí ó حديث مين نبي باب إذا حدثنا أبو الوليد قال حدثنا شيبة عن الذكر بن عن عروة عن عائشة قالت تفضل يا عائشة باتناني أنا كنت أكتسب أنا والنبي نيات النبي يا جماعة من إناء واحد نبي باكا يوتو من جنبا قال جنبا لا هو حديث نبي فيها تكنان كما ورقوا عند مفارا نكاد ويفن كاتوسي ìwẹ̀ jẹ́nẹ́bà lájọ ń wẹ̀ àníbi ní jẹ́nẹ́bà la ìbí náà ní jẹ́nẹ́bà la àjọ wa fẹ́ wọ jẹ́nẹ́bà. wà ìdá abdulrahman bin muqasim an abi an aisha nikla ìyẹn ni wípé àdìsí yẹn parí sí yẹn ṣùgbọ́n wọ́n ń jẹ́ káàmọ̀ yìí pé irú àdìsí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí o àbá abdulrahman bin muqasim náà wọn náà gbarú yàrá sọ̀rọ̀ bàbá rẹ̀ tó sàdìsí rẹ̀ sọ́dọ̀ yà wa aisha náà àdìsí kan ziyada tó wá ń bi eléyìí tí ìta kọ́kọ́ kalẹ̀ kan ni wípé òun ọ̀sọ́ wípé jẹ́nẹ́rà ni ọkàn sọ wípé àjọmọ̀ ń wẹ̀ tó wá jọmọ̀ ń pàdé nínú gbá ó wá jẹ́ kálẹ̀ kílẹ̀ àti wáyé pé òun kìí ṣèwé lásán o ìwẹ̀ jẹ́nẹ́rà ni. àìsàn fúnra wa nínú yìí pé pẹ̀lú gbàtà sọ̀rọ̀ ti àmì múnà wípé ọkọ àti ìyàwó kájọ wẹ̀ papọ̀ orí tọ́pọ̀ wà ń bẹ̀ àǹfààní tọ́pọ̀ wà ń bẹ̀ kódà ó ti ṣe ọkọ ọmọ bíi ìyàwó òun kù sí nípa pé sọ́mọ̀ bí wọ́n ti ń wẹ̀ ẹ́ bí ìyàwó rẹ̀ tẹ́kì yé jọkọ lọ onírògbà síbẹ̀ tí wọ́n wẹ̀ ni ah, eléyìí sì kù díẹ̀ báyìí bẹ́ẹ̀ nù kàtà gbọ́n wà sí o bẹ́ẹ̀ nù kàtà ẹ̀kọ́ sọmọ kó ti ká máa wẹ̀ o eléyìí kù díẹ̀ kàtó a lè jù kúndọ̀ sí kẹ́nẹ́ a lè jọ tún ṣíà àìdíà ọ̀rọ̀ ẹ̀sìn láàrin ara wa. ètí ó parí báàbù yìí òun náà ni tí ó wá látọ̀dọ̀ àfáwà Abu Walid àdẹ́ta nàṣùbà ni Abdullahi bin Jabri kọ́lù سمعت أنس ولم يقول هذا دفاع أنس بن مالك رضي الله عنه يقول إن كان النبي صلى الله عليه وسلم كان النبي جاني كان والمرأة أتي أبني أو أبني كان مياوري يجي تسلان من إناء واحد وجمع هو لنبات عزو كان مسلم ووابو أن شوبا من الجنابة ìlú kan náà lélẹ́yìí òun náà jẹ́rìí ọ̀rọ̀ tí àwa ẹ̀ṣà sọ ni wípé òun má wọ́n jọ máa wẹ̀ papọ̀ nínú bákan náà kódà ìwẹ̀ tá a sọ yìí náà kíni o minal janaba ìwẹ̀ janaba ni pẹ̀lú riwaya mi ti àbáwa muslim àti wahabu anishoba tí wọ́n fi kún riwaya náà tó fi pé pérépéré torí ìdí eléyìí insha Allah ta'ala torí àsìkò wa báàbù yìí náà ni a ti dúró lẹ́ni táwọn tó máa nígbà míì láti báàbù mi tuntun wà lábẹ́ kitabul ghusl wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. السلام عليكم ورحمة الله وبركاته هذا سؤال نعم نعم نعم آه gbogbo eléyìí tí ẹ sọ yẹn kò sí ìtì òwọlé ń bẹ wọn kàn fẹ́ jẹ́ ká mọ ìyàtọ̀ yìí pé kó ọwọ́ ọwọ́ wa ó wọnú omi ìdájọ́ tó fẹ́ẹ́ jáde máa ní pé ọwọ́ tó bá wọ inú omi tí kò tí ì bá omi yẹn jẹ́ ká lè mọ mímọ́ omi yẹn ní ìdájọ́ ká mọ̀ ìyẹn lè fi sáwà wẹ̀ jẹ́ náà bà tíyẹn bá ti kọ́kọ́ fọ ọwọ́ tíyẹn sì fọ abẹ́ tán tíyẹn sì sàlùwàlá ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan àníyàn ti wà lẹ́ ara yẹn yẹn máa níyàn wá kéèyàn bọ́ sábẹ́ rẹ̀ kómi ọkàn sí yẹn gbogbo ní kéèyàn gbogbo oríṣiríṣi ara kómi ọkàrí gbogbo ara ń jẹ́ ìwẹ̀ náà tẹ́lẹ̀ tààmì ìmọ̀lì jẹ́ bí bẹ̀lì máa mo náà ní kómi gbogbo ara wa wa wá ń ó gbé látòrí gbogbo orí gbogbo oríṣiríṣi afọ ẹ̀gbẹ́ òsì ìmúṣe ike èèyàn máa ń lo ike ó ti ẹ̀ sáláàkì ike tá a fẹ́ lọ́ọ́ ìbọn òun náà síláàsì kì í ṣe pé káwọn àbújá ẹ̀dí ẹ̀ náà olùfẹ́ jẹ fún kéèyàn atán lè fi bomi jáde náà ìwé kan fi lè ṣèfù yí pé ríro omi tí ó wà máa ro náà ẹnu ìta àbùn nìkan ìjọ máa kò ní sì máa ro sí gbogbo ìyókù tó wà nínú kì hádà الله على نبينا محمد وعلى Wa alaikum salam. Assalamu alaikum.